tó kúlẹ̀kúlẹ̀ rẹ̀ ẹ dákun ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jẹ́ ká ṣe sùúrù ẹni tó ń pe onítọ̀hún ẹni tó ń bú MC fún àwọn ẹni tí wọ́n bá gbẹ́jọ́ MC wá bá tí ò ní pe MC dàrẹ́ẹ̀tì kó gbọ́ tiẹ̀ òun la máa pè lágbá òṣìkà o ká mọ òdodo tó bá yọ ó sì ti yọ òdodo ti yọ èmi ò wá mọ fìtínà tẹ́ ń ṣe báyìí sí Kónkó Zaria pẹ̀lú MC ọjà ó dáa náà tá a bá wá ní Kónkó Zaria lọ síbẹ̀ àwọn yòókù nǹkan á ṣe dárúkọ wọn ẹ má dá wàhálà lẹ̀ ara ẹ̀ kì í gbà á bó ṣe wà yẹn ó láìkí ẹ sábọ́ọ̀dù tí ì ṣe kékeré bọ̀ tó jẹ́ nìkan tí ìyá tá ara ẹ̀ mọ́yàn nǹkan míì wà tó jẹ́ pé ẹ mọ tí ó fẹ́ ṣẹlẹ̀ láàrin ọ̀rọ̀ tí gbogbo yín jáde ó yé mi ó yé àwọn bíi mẹ́ta tí tí tẹ́tà àjọmọ̀ sí i ẹjọ ìyẹn ó bá lágbájá sùn ìyẹn Koko Zaria àyàwó ìyẹn Koko Zaria àbá ń bọ̀ rẹ̀ sùn ń ṣe gbá ẹ̀yìn lẹ lòbó yín wọ́n gbádùn yín ni. ẹ fi wọ́n lẹ̀ kódà bí ìyá yín gan bó bá fọ́ìn jù yín lọ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 lórí ọ̀rọ̀ Kókósárí àti eh, MC ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń jáde fún Kókósárí à ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń tró ọ̀rọ̀ sí Kókósárí à ẹ gbàgbé nípa ijó nǹkan nǹkan tí oníkálukú ń jó àtòrin tá à ń post kiri ṣùgbọ́n ká sọ̀rọ̀ jáde ohun tí ò jọ mọ́ra wọn ẹ dákun torí ọlọ́run ẹ mú kú o àwọn méjèèjì yìí ò jà o ohun tí ẹnu bá dẹ̀ dá sílẹ̀ ó ju nǹkan tí àjọjókòó ṣe ó jù lọ o ẹ dákun ṣe rí àwọn méjèèjì alhaji mc akísọ̀yà àti alhaji tàfàṣẹ́gò ń tó wà láàrin wọn ń tó dẹ̀ tí àṣetánì ń fẹ́ kó ṣẹlẹ̀ pẹ̀lú orúkọ àwọn méjèèjì kò ní ṣẹlẹ̀ o ó yé mi ó dẹ̀ yé àwọn méjèèjì tí mò ń sọ̀rọ̀ nípa wọn tẹ́ ẹ bá rántí nǹkan tó ti ṣẹlẹ̀ rí orúkọ àwọn méjèèjì yìí wọ́n ti fi wọ́n tàràkà lórí nẹ́ẹ̀tì rí o àwọn kan iná àná tún yẹ̀bẹ̀rẹ̀ tán tó ń sọ ìbàjẹ́ ẹmu sí lẹ́yìn fún àwọn blọ́gà míì ẹ ti understand blọ́gà tí ò bá dẹ̀ tí ò bá rò dáadáa kò gbọ́dọ̀ gbé kalẹ̀ o ẹ dákun èmi ò dẹ̀ lè jiyàn pé blọ́gà kò mọ̀ gbọ́ wọn kì í sọ fún àwọn blọ́gà pé a ah, blọ́gà o gbọ́ eh, mọ tí eh, mc ṣe fún mi o mọ nǹkan tí nǹkan báyìí ṣe fún mi o ó tóbìnrin tí ó mọ̀ di ọ̀rọ̀ tó wà lókèrè tí ó pe blogger tí ó ní a ẹ̀gbọ́n mi báyìí báyìí báyìí lẹ mc ṣe fún wọn ò dẹ̀ ní mọ tó kúlẹ̀kúlẹ̀ rẹ̀ ẹ dákun ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jẹ́ ká ṣe sùúrù ẹni tó ń pe onítọ̀hún ẹni tó ń bú ẹmu sí fún àwọn ẹni tí wọ́n bá gbẹ́jọ́ MC wá tí ò ní pe MC dàrẹ́ẹ̀tì kó gbọ́ tiẹ̀ òun la máa pè lágbá òṣìkà o adájọ́ apá kan dání o inú mi dẹ̀ dùn tó jẹ́ pé ní òní yìí ni mo ráyè láti sọ̀rọ̀ nípa gbogbo tó ń trend lórí ọ̀rọ̀ Zagaza Zagaza nìkan kọ́ ló lọ kí Sego kì í ṣe zangaza nìkan o ẹ má jẹ́ ntàn yìí kúnlẹ̀ poli náà wà nù wọn kúdẹ̀tì náà wà nù wọn èmi làwọn tá ló nǹkan kan lóríṣiríṣi wọn wà nù wọn kí ló dé bó ṣe lọ ń kíra wọn nìyẹn ẹ torí Ọlọ́run èlò àṣetánì ohun burúkú tán bá ti pèlò kalẹ̀ kó lè bá a sọ àwọn méjèèjì yìí lórúkọ burúkú ẹ dákun torí ọlọ ẹ jẹ́ ká yà fún un ṣé ẹ rí ìfẹ́ tẹ́ ẹ ní síra yín gbogbo yín ẹ̀yin union ẹ dákun àtìpalára tó bá wà ń bẹ̀ ẹni tó bá bá apá yẹn ọlọ́run ò bá di o ẹ torí ọlọ́run èyí tẹ̀mí ìyá kàṣẹ́ẹ̀tì ni kí n sọ sí nìyẹn ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń gbé ọ̀rọ̀ yìí pè mí pé kí n kí n kí n fẹ́ hun kò sí nínú ọ̀rọ̀ yìí obìnrin ni wá ẹni tó bá wù ló lè ta sí wa ọlọ́run ti dá wa bẹ́ẹ̀ kódà kéèyàn ò jẹ́ arúgbó àárí ẹni tí ó nífẹ̀ẹ́ arúgbó tí ó sì ní jẹ́ kí n bá a sọ̀rọ̀ wò ìyẹn ò ìyẹn ò kì í ṣe àrùn kò dẹ̀ kì í ṣe nǹkan tó jẹ́ pé a lè mú mọ́ n tó ń ṣẹlẹ̀ yìí kì í dẹ̀ ṣe nǹkan tó jẹ́ pé a gbọ́dọ̀ máa fi ṣe ipa jẹ́ kí n jẹ́ kí n ṣe ṣe bí ìgbà tá a bá ní mo fẹ́ràn lágbájá ìyẹn ò sí nùfẹ́ o torí mo rí àwọn fídíò àná ni mo jókòó ni mo wo gbogbo ẹ̀ mo ní nǹkan tiẹ̀ ti lọ báyìí kí ló dé kí ló dé tó jẹ́ pé a máa ń yára gbọ́rọ̀ a ní lọ́ra láti fèsì ntí ò jọra wọn là ń fi múra wọn ẹ fi wọ́n sílẹ̀ àwọn ẹni tán tiẹ̀ wọ́n á ń rojọ́ ìtàn ṣe gbogbo ẹ̀ yìí ó nígbà kan tán ti dùn tán ti jọ bára wọn ṣe tó dùn mọ́ wọn tí wọn ò bá trọ́ọ̀sì ara wọn ni nǹkan ò ní máa lọ dáadáa ẹjọ́ torí ọlọ́run ó bá lágbájá sùn ó bá tàmẹ̀dùn sùn ó bá gbá sùn ayé la ti báyàn àti rírí ìmí ìwà kò ní bà sùn gan á ló ń bà sùn wọ́n sọ títí tí irú ìyá sàjẹ́ yẹn kán máa ní kí ló wà láàrin òun àti MC ṣe rí i pé kinní yẹn MC gbọ́n etí ẹ̀ nù mo dẹ̀ jẹ́rìí kò ní dáhùn yóò mọ lọ patí ẹ̀ yóò mọ bọ̀ ní gbogbo ntọ́lọ́ ń bá ṣe ni àwa la kú wàhálà bọ̀tí tèmi ń sọ yìí èmi ń fẹ́ píìsì láàrin gbogbo yín ẹ dákun torí ọlọ ẹ jọ fẹdírà tí ẹmúsí náà sì ń ẹ sọwọpọ kẹjọ débẹ̀ ó pé ó yá náà yóò kan Koko Zaria yóò kan ẹni tó wà lẹ́yìn Koko Zaria mọ̀kànmọ̀kàn nífẹ̀ẹ́ni tó bá fẹ́ ẹlòmíì ati àti ẹ̀ lóun ò lọ òun kóun gbèjú ntọ́lọ́ ń ṣe fún un dépò ẹmu eh, sítẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ yìí ó ti tàfà ségò wà láì lónìí kí tàfà ó sọ pé òun ò tiẹ̀ jẹ ṣíàmà kí ẹmu sí lòun ò lọ fẹ́ dírà ebi ò lè pa àwọn méjèèjì. tá a bá ní zangaza ìyàwó lọ́wọ́ ẹmu sí kò san sówó yín ló yá ni sówó yín ló yá ni onílọ̀rẹ́ ti yáwó lọ́wọ́ èèyàn tí ò san ni onílọ̀rẹ́ tí tí tí tí ràn ọ̀rẹ́ lọ́wọ́ tí ò mọ́ ni ẹnu wa kọ́ ló ti yẹ ká gbọ́ tó ráàmọ́ bọ́n ṣe bẹ̀rẹ̀ ẹ lọ ní sùúrù fúnra yín ọ̀rẹ́ ni ẹ jẹ́ awakọ̀ rẹ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ awọ́ tàkọ́tà blọ́gà tó dẹ̀ ń sọ̀rọ̀ yìí ojú ti fi hàn pé ń gbọ́rọ̀ ni ó ń gbọ́ ọ̀rọ̀ kó tó sọ ni àhesọ làwa ṣe bíi ojú sì ti fi hàn pé ó ń gbọ́ ọ̀rọ̀ ni ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi ọ̀rọ̀ gbé wà ìmí wà àfikún wà àmọ́ àmọ́rú àfikún tí Esabod lè fi nǹkan kún lọ́la tó bá gbaṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn bọ́tà mọ òdodo tó bá wúlé tó tó tó bá yọ ó sì ti yọ òdodo ti yọ èmi ò wá mọ fìtínà tẹ́ ń ṣe báyìí sí i Kókó Zaria pẹ̀lú MC Ọjà ó dáa náà tá a bá wá ní Kókó Zaria lọ síbẹ̀ àwọn yòókù nǹkan á ṣe dárúkọ wọn ẹ má dá wàhálà lẹ̀ èmi ò rí ìfẹ́ kankan tẹ́ ẹ ní sí àwọn méjèèjì o gbogbo èyí tẹ́ ń jáde kò sífẹ̀ẹ́nú ẹ ọ̀tá yín lè bá mi ṣọ̀rẹ́ ọ̀rẹ́ yín ọ̀rẹ́ mi lè bá yín ṣọ̀rẹ́ ọ̀rẹ́ mi lè bọ́ta sọ̀rẹ́ tó jẹ́ pé yóò ní limit alẹ́ ní bóyá ò ní ṣe òun kọ́ ààyè oníkálukú wà lọ́tọ̀ọ̀tọ̀ ẹ mú síbẹ̀ ṣe rí yẹn wà láìtàláì ẹ lè mọ bú ẹ́sà níwájú rẹ̀ yóò kọ́ ni kí ara rẹ̀ kì í gbà ń fún yín ara ẹ̀ kì í gbà ṣe wà yẹn ó láìkí tí ì ṣe kékeré bọ̀ tó jẹ́ nìkan tí ìyá àtàtì ara ẹ̀ mọ́yàn àwọn nǹkan míì wà tó jẹ́ pé ẹ ẹ̀ mọ tí ó fẹ́ ṣẹlẹ̀ láàrin ọ̀rọ̀ tí gbogbo yín jáde ó yé mi ó yé àwọn bíi mẹ́ta tí tí tẹ́tà àjọ mọ̀ sí mo sì ti láyé wọn opposite ní nǹkan aburú tí máa jáde ẹ dákun torí ọlọ́run ẹ jẹ́ ká parí ẹ̀ láàrin ara wọn ẹ̀yin ọlọ́mọge tẹ̀dẹ̀ ń jà alájà aláàjì inú yín ẹ dákun torí ọlọ́run ẹ jọ̀ọ́ ìyẹn ó bá lágbájá sùn ìyẹn kọ́kọ́ sáré àyáwó ìyẹn kọ́kọ́ sáré àbá ń bọ̀ rẹ̀ sùn ń ṣe gbá ẹ̀yin lẹ lòbó yín wọ́n gbádùn yín ni ẹ fi wọ́n lẹ̀ kódà bí ìyá yín gan bó bá fọ́ìn jù yín lọ kókó sáré àkúdẹ̀ẹ̀tì èmi ni kúnlé pọ́lì ẹ̀yìn ẹmu sí wọ́n á bá yín sùn tí kankan ò sì ní ṣẹlẹ̀ kí lẹ̀ ń gbé gẹ́gẹ́gẹ́ èèyàn ní bàbá wa láàfin Ọ̀yọ́ ẹ worú obìnrin tó ẹ worú obìnrin tó fẹ́ títí tó ikú ni àwọn eléyìí sì yí wọ́n sì yọ̀dọ̀ ṣé ẹ lè káyé obìnrin tí bàbá tàbọ̀ ọ̀rẹ́ ìyàwó tàbí ọmọ kékeré tó ní tó sì ń fẹ́ tí wọ́n ní ọjà kọ̀kọ̀ ni tí wọ́n kọ́ ló máa já kọ̀kọ̀ ṣe bẹ́ẹ̀ yìí tẹ́ ẹ rí lẹ̀ ń kà èyí tẹ́ ẹ rí ń kọ́ ẹ má bínú ẹ dákun ẹ jọ torí ọlọ́ọ̀ ìkúnlẹ̀ mi rèé lọ́tún lọ́sì ẹ dákun ẹ jẹ́ gbogbo ẹ̀ Koko Zaria kọ́ lẹ máa kọ́ la máa lẹ máa sọ pé báyìí tó bá jẹ́ pé ẹ rí i pé wọ́n ń jà ńlá lè máa sọ irú ọ̀rọ̀ yìí wọn ò jà n tó sì fẹ́ díjà lẹ́ẹ̀lẹ́ ọlọ́run ti fi hàn àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ti rí i àwọn náà dá a lọ́gbọ́n ni wọn ò jà ẹ má là mí lóhùn mi ò dẹ̀ ní lahùn fún yín torí ṣe lè máa ń jáde fòkìfòkì tẹ́ ẹ bá ti gbẹ́jọ́ ẹnìkan ẹ ní fẹ́ gbọ́ tẹnìkejì bẹ́ẹ̀ tí ẹ gbọ́ tẹnìkejì ẹ fi ojú wo ẹnìkejì yẹn pé ṣé ń tó ṣẹlẹ̀ yìí ṣé kò ní nídìí kẹ́ ẹ tó bu èmi ò ń sáré dáyàn lẹ́bi bẹ́ẹ̀ kí ló dé èèyàn ń sáré ṣe bẹ́ẹ̀ ẹ dákun torí ọlọ́run ò jà èmi ni mo tún tún sọ wọn ò jà ohun tó fẹ́ díjà lẹ́ẹ̀lẹ́ tó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ tọ́lọ̀ yanjú ẹ̀ náà fẹ́ lò against gbogbo àwọn ẹni yìí wọ́n fẹ́ sọ ìkíní lẹ́nu wọ́n fẹ́ sọ ìkejì lẹ́nu ṣe bá a ti wí ṣe bá sójú ẹ̀ ti rí ló fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ ò ní jẹ́ ó ṣẹlẹ̀ dandan kọ́ èmi ni ṣíàmọ̀ èmi ni stéètì èmi ni dẹ́bùtì tí ò bá ṣe é ṣe ṣé wọ́n ìjà wà ń bẹ̀ ni ẹni tí ò dẹ́bùtì ní owó jù wọ́n lọ ẹni tí ò ṣíàmọ̀ ọkàn rẹ̀ balẹ̀ jù wọ́n lọ ẹ jẹ́ á máa dúpẹ́ ẹ̀. bí BMC ṣe sọ ṣíàmán yìí lẹ́lẹ̀ láyọ̀ àtàláfíà ó ti gbọ́wọ́ tàfàṣégò sókè kọ́lọ́hún ó sọ òun náà láyọ̀ kó filẹ̀ àwọn ẹni bẹ́ẹ̀ lánàá tán jáde lánàá tán lọ rí n tó ṣẹlẹ̀ ẹ rí i pé wọn ò sọ̀rọ̀ mọ́ ni ẹ dákun torí ọlọ́run ó ń bọ̀ wá gbogbo wa o ìdìbò èyí ó jẹ tọ̀hún ó jẹ ni. ṣé ẹ rẹ́ni tí ò bá jẹ àmọ́ fi ṣe o ee ṣé ẹ rí ọlà yìí ẹni tẹ́ ẹ bá rí pé ná owó ná gbogbo ẹ̀ tí kinní yẹn ò bá bọ́ sí lọ́wọ́ ó yẹ ni o nǹkan kan tó ń o oore kan tó ń dúró de tí yóò tún yáàyàn lẹ́nu ju bí téèyàn ń lọ lọ ń rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ò ní pọ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ó Drop your comment remember to like share and follow us thanks for watching.